a tún mọ̀ tẹ̀síwájú nínú tafsir Qur'an tí a ń bá lọ aya àtàkùn wà ń fún lọ tàbí dúró dòwò إذا من عتق الجلالين بإذن الله تعالى نعم أعوذ بالله من الشيطان الرجيم الله

أخلاقهم níjọ́rú a ń sọ̀rọ̀ nípa àkámù nẹ́bọ̀rù ìdájọ́ tó dé wíwò ibi tó lọ́nà bá sùpánù wà tààlà fi ń kọwàá láṣẹ tààrí ju wọn lè gbogbo lẹ́tọ̀rí tàwa ọkùnrin torí pé oríkèéríkèé ara wa yìí ló máa fà ọlọ́run lónìí oníṣì kọ̀ǹtró bá ṣe bẹ̀rẹ̀ èyí ti lé torí pé ara rẹ̀ bó ṣe fẹ́ ìfẹ́ mo ní nǹkan ní kó wá lórí tọ́lọ̀ wọn fẹ́ àfẹ́rẹ́ rí jẹ́ sọ́nà kan ní àlùkò ààrùn báwọn olékèrékè yìí náà ọ̀nà òbèrè wá ṣe lọ iná ìbásọ́rọ̀ iná ìbásọ́rọ̀ wà ìbásọ́rọ̀ kúlù láì kàkà náà ní ìmọ̀síkòlà ẹ̀ríkàndì etí ìgbọ́rọ̀ ìrìnà àtọ̀tọ̀tẹ̀ gbogbo ìrù ẹ̀ lágbo ọ̀nà ọ̀yọ́ náà tí wọ́n alá àfọwá ìlú ìjọ kan àti àgbẹ̀ ẹ̀mí àwọn èèyàn wọ́n ti pàdé àyè pé agbọ́dọ̀ làwọn ọ̀sẹ̀ ibi tó dá tó gbẹ́dọ̀ máa sọ̀rọ̀ kan máa sọ pé wọ́n gbò wá sí ibi tó dá. iná àwọn ẹ̀kọ́ tó wà ní sùúrà yìí ẹ̀kọ́ ìrẹ́jú lẹ̀. wọ́n rí pé ní ànábì ní ọmọ nìyẹn yóò ní kò lè náà láàmú hálà ọ̀rọ̀ gbọ́dá sí àbí kéèyàn sọ́ra ànábì wa bẹ̀rẹ̀ pé ọ̀dẹ tó fi nípe ni ojú máa ń ṣe sí ní ojú gẹ́gẹ́ aṣọ tó máa ń bẹ̀rẹ̀ yẹn náà nípa rẹ̀ ju wọn lẹ̀ etí máa ń ṣe ní yóò mọ̀ gbọ́rọ̀ sí ní ọwọ́ ń ṣe ń ṣe èyí tó wá jẹ́ àkọ́kọ́ ẹ̀ náà lójú ànábì nípa rẹ̀ ju wọn lẹ̀ àwa ní òye kan wà tí wọ́n mú jáde fún àwọn onítẹ̀sí láyé pé ẹ̀gbúdú mi àgbẹ̀sọ́ọ̀rì kárẹ̀ ju wa ń lẹ̀ pé ó lè má jòlè ibi tán torí pé àwọn àyè kan wà tí ága bùkátà ogun adé wípé káwọ obìnrin gbígbàwó gbàtẹ́yàn fẹ́ fẹ́ àwọn afọ́nà òṣèlú máa jù fún apẹ́ ní alhajatu tunazar manzila tumara ẹn àtọ̀rúrọ̀ bùkátà ń gbà mí ìjọba fẹ́ gbọ́ yóò fẹ́ gbọ́ ẹ̀dẹ́dẹ́ ti fún ẹ ààrẹ rẹ̀ tó bá fẹ́ fún bèèrè kò ní rí jẹjú lẹ̀ tí wọ́n bá fẹ́ lóbi yóò wẹ́rẹ̀ àtàwọn àyè ní ẹni tó fẹ́ jẹ́rìí yàtọ̀ sí ẹni kárẹ̀ ju wọ́n lẹ̀ ọlọ́run kárẹ̀ ti sọ fún wa amúrò bí amúrò ìjáàbò ní àṣẹ ẹ̀dẹ̀dẹ̀ bákan náà tó sọ fún akẹ́sọ̀ abẹ́ wọn ìkẹ́lẹ́ ìjì ọlọ́run tó bá ṣe záàlẹ́ka àtìkáàlà òun ilé ìlú orí fún un tọ́bá ìdágẹ́gẹ́ ilẹ̀ ẹgbẹ́ tẹ̀rẹ̀ bá tọ̀ kò lórí fún wọn fún ẹ̀tì wọn kò lórí fún wọn láwùjọ wọn kò lórí fún wọn ẹgbẹ́ tí bá ń wò fún náà yóò mọ̀ dá lọ́kàn lú tó ń tó bá rí níwọ̀n ti ronú ẹlòmí ń wò fún tó kò lè sọmọ́ àyíbẹ̀kọ́ alẹ́mi sọ fún kanú ọ̀sọ́ àlọ́ pé látẹ̀tẹ̀ bí nẹ́bọ̀rọ̀ tọ̀ àbí látọ́tọ́bí nàbọ̀rọ̀tà nàbọ̀rọ̀ látọ́tọ́bí nàbọ̀rọ̀tà nàbọ̀rọ̀ má fi wíwò kan tẹ̀lé kejì àbí má fi wíwò tẹ̀lé àwọn fa iná lákàlẹ̀ owó látàkọ́kọ́ tọ́kọ́ òkú irú ẹ̀kà sí kò ń gẹ́ ẹjí ò dá tọ́ọ̀kájú ọlọ́nfọ́ ní wà àlẹ́ ìkà sàníyà ìkejì tọ́wọ̀ yẹn ọlọ́nfọ́ ẹmọ́ ọgbọ́dọ̀ rẹ̀ bí ẹsẹ̀ bákan náà sọ fún akásọ abẹ́rún pé atọ́lọ́rọ̀ yà àwọn ọmọbìnrin gidi ní oṣùwàtí ìmọ̀bìnú ọlọ́run sọ tó jẹ bẹ́ẹ̀ náà àbúrúsọ ọdún rẹ̀ lẹ́nu oṣùwàtí ìmọ̀ àáríjì ẹ̀rọ ibi tó lè gbádùn wọn lọ́dọ̀ ìyàwó àwọn ọmọ mọ́láka àyèmọ́ ẹ̀mọ́ àtúfọ́dọ̀ ẹ̀rọ tọ́bátọ̀ yẹ fa iná wọn gẹ́rù màlúù mẹ́rin kò sẹ́ni tí ó bá wọn lò fẹ́ tí ó bù wọn tó ń báyìí tó tọ́ mẹ́lọ fàmọ́ ní kúta bá wàrọ́ àzáníkà ẹni tó bá tún níyàn òtún tí ń dá sàkàdà fẹ́ lọ́nà wí àbí sẹ́ni ẹ̀ka akọ́nù ẹjọ́ máa sọ mẹ́rin lọ́wọ́ láàrùjọ àwọn alágbèrè tó bá níbi tọ́lọ ní pé òfin mọ̀ yóò tó ẹ́ kọmọ́ ní tagawàrọ̀ àzálì ṣọ́lá ìka òmùlà àádùn àwọn olùkọjálà ó ti fàbẹ́ olùkọjálà ọlọ́nta bá sọ abẹ́ ìtàsọ olúwa lẹ́yìn ìgbà ìrẹ́nà wa tó àníjọ wa sọ fún àwọn obìnrin òfin tí wọ́n wá ga torí pé àwọn mọ̀kọ́dìmọ́ tó zina àwọn mọ̀kọ́dìmọ̀ ìkẹ́tìkì ní wọ́n ti síwájú ọ̀dọ́ obìnrin tí wọ́n sábà ń wáyé àìbẹ̀kọ́ níbi ìwọ̀kúwọ̀ ìmúrakúmúra ìrìnkúrìn ìlò nǹkan tí ó yẹ kó fi hàn kó fi hàn síta kókò mọ̀ fi hàn ọlọ́run á ní sọ fáwọn obìnrin àkólé múmìnàtì sọ fún obìnrin múmìnàtì lórí àwọn obìnrin olùgbàgbọ́ tí a tẹ́ olùgbàgbọ́ lápàwọn ilẹ̀ kan bá ọjọ́ jẹ́ ní ó bá rẹ̀ náà wí ìgbìmọ̀ tó kọ́ tí a kò fi kọ́kọ́ tó fi kọ́kọ́ lórí mọ́nà múmi àwọn èèyàn gidi sọ fún obìnrin múmìnàtì àwọn àfá àti ọmọ gbàkọ̀ jáàbù ẹgbọ́ ayé àbíkọ̀ yẹn kan yẹn yóò àfọ onífẹ̀ẹ́ náà àfa mo fẹ́ káyé fẹ́ràn mi wọ́n wo bí tí àwọn tó ń bá sọ̀rọ̀ lẹ́sẹ̀ sí ilé ẹ̀ lẹ́sẹ̀ wà sípà fún wọn gbọ́dá lórí òun ni ó jẹ́ ń bọ̀ àbí wọ́n ní ìkànnínú ọmọ olórin kọ́ ni ó fi bẹ́sìn ẹnìkan wá takò wá lóun wá ní ẹ̀tọ́ sábẹ́ yẹn gan náà lẹ́bi kíníkàtì nìkan ọ̀yẹ́ kẹsẹ̀ kíníkàtì ìfẹ́ àmọ́ ń gbóni ó tún sọ pé mọ́ ń gbóni rẹ̀ o ṣùfàníà wọ́n ń bọ́ àwọn mùsùlùmí wọ́n bọ́ àwọn àfáàtì wọn ń takẹ́ nínú ṣùgbẹ́ ní ìlú wọn náà ọmọ ìrìn àdókè yìí يقضضن من أبصارهم أو نفقهم رجوان ويحفظن فروجهن ما كان كصابر بنا بصر عن النظر إلى الأوراق والرجال بالشهوة إذا ما موجود أقول لك أن تكوني lọ́nà àbùkù wọn náà wí bá kábínà ní ọ̀rọ̀ ìmọ̀mù náà àtọ̀nà ní ìdí òdàbí ẹ̀fẹ́ ń wúni torí ẹlẹ́wẹ́ lè fi sí kálí ẹlẹ́mí orí orí screen ní ó ti dé ìlú nígbà tó ní direct àti tàbí spain ní tí ó dàpọ̀ ghana wọ́n afọ́fọ́ sọ́tún abẹ́ wọn lọ́nà wo ní tẹ̀mùkínì ní jìmọ́ ìhà àwọn mọ́sílẹ̀ àwọn náfàbí muharram ilé ìhà kó mọ́ gbà fún ẹ̀mí ìfògbò rẹ̀ tí ó bá gbà fún ẹ̀mí ìfògbò rẹ̀ gbogbo tó obìnrin bí náà tọ́wọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ nígbà fún ẹ̀kọ́ ní orí wàlú bó ti sí gbogbo ara rẹ̀ ẹ̀fẹ́ ẹ̀kọ́ máa gbé ní máa wò ó lè fi yẹn lẹ̀ fáwọn èèyàn. ọ̀nà tó lè gbọ́ sí dáa lọ́la rẹ̀ pé kò ní gbà bọ́lẹ̀ láti kọ́ni láti gba láti tọ̀ lọ́nà tí ó tọ́. bákan náà kò ní gbà fún ẹ̀kọ́ máa rí òun lọ́nà tí yóò dáa ẹ̀wà rẹ̀ méjèèjì tọ́lọ̀ ń sọ fáwọn obìnrin lórí ìtọ́ta àwọn ọkùnrin ẹ̀mí ọlọ́run àtúntò kalẹ̀ mẹ́rin pé yàrá yóò fi ilẹ̀ sí mẹ́ta òní ká má fẹ́ sọ ọmọ hàn ká má fẹ́ sọ ọmọ hàn ẹn ka fi ájẹ́ pẹ̀lú pẹ̀lú àtàwọn ẹ̀kọ́ ẹ̀sọ́ ẹ̀sọ́ agbẹ́ ẹ̀dìsẹ̀ obìnrin yìí tí ó fi sí ọ̀rùn ní tó fi dé sí ni òní fẹ́ kí nǹkan bò káwọn ẹgbẹ́ bá bó ṣe òṣè tó bí wàá tó pẹ̀lú pẹ̀lú ẹ̀sìn yóò sọ̀rọ̀ kẹ́ẹ̀tọ́ láwọn obìnrin náà wọn ìyá tó wọn múra kó wá do iṣẹ́ ìnira kó wá dà nǹkan bò gbogbo ara yòókù lẹ́nu ẹ̀sọ́ ni o kó má ti palẹ̀ kó má ti palẹ̀. ìlànà ọgbọ́n ọ̀rọ̀ mi ni ha èyí tó lè hàn ní ẹ̀sọ́ rẹ̀ àyàbí tó bá hàn àwọn akọ̀kọ̀ ọ̀rọ̀ àpapọ̀ lórí èyí tó bá rẹ̀ yí lágbọ̀ yìí tọ́jú ní wọ́n fà àfáàrù wa lọ́pọ̀lọpọ̀ àwọn míì tó lè gẹ̀gẹ̀ náà lásọ tó dáàbò àti tó bá lè jábọ̀ sí jábọ̀ sáà síta wọn lásọ tó wọ̀ síta ìgẹ̀gẹ̀ ní ìtò torí kò lọ́gbọ́n láti wọn ní sọ pé àbí ìtò ẹgbẹ́ bóyá títí bóyá ẹ̀rọ lẹ́kẹ̀ẹ́ sí àbí abẹ́gbé ẹ̀jẹ̀ dídíẹ̀ ọ̀rọ̀ tó jọba ìfọ́fìtì sí Abdullahi Mas'ud àtàwọn sọ̀hábà náà àmì ìkóràn òun ni ìró rẹ̀ àbí làálì tó wà níbi ọ̀rùn ọwọ́ kìí apá o ìrìnà ń pè ní ọwọ́ àti ráńdì ojú nìkan kìí sọ̀rùn òní tó rìn ìyẹn ẹmìtì sí àpìlẹ́dún abbas ọdẹ́rọ tọ́lánù wọn lẹ́rìí pé náà àgbà fàtẹ̀ fún méjèèjì àbí ìrẹ́ ní ṣe ìfẹ́ lágbàtà bàbá ń fà ẹni tó náà wọ́n á ní bàbá nítorò àbí ráńdì ojú àbí wájú wájú pé gbogbo ráńdì báyìí ẹni tó ọwọ́ láìsí ìtọ́ ti sápá o ọ̀rọ̀ wa kọ́ lọ lórí ilé wọ́n ti máa àpárò mẹ́wàá wọ́n ti bá tẹ̀ ní apákì méjèèjì mo dẹ̀ ẹgbẹ́ ìgbógun táwọn àfáàgbà nítorí ìgbà kó dáa jù òun náà gbogbo nítorí àtàwọn sọ yìí àwọn tó nígbàtẹ́ni tó bá ẹ̀yìn ẹni nígbà tó múra tó wá fi owó àtọ́júlẹ̀ iye tó fi hàn ní ẹgbẹ́lẹ́ pẹ́yẹ ló hàn mọ́ mọ́ àzàárì náà ló yẹ kí mọ́ àzàárì náà yìí tán fi hàn ló yẹ kó jẹ́ báwọn tó tọ́ ẹ̀fẹ́ fi hàn kó lè pé tí wọ́n hàn gbà pé tó rẹ̀ náà lásọ nígbà tó ti da jẹ̀lìbá òjò rẹ̀ mọ́sálà yìí kìí ṣe mọ́sálà sí òpin àwọn òkú ọlọ́ba ẹni gbogbo ẹ̀kọ́ sí pé èyí tó dáa tó jẹ́ afidọ́lù ẹni tó bá lè gbogbo ó sì kí ni tó gbogbo gbé àyíra ìyẹn ní láti ẹ̀kọ́ lè ju àwọn ọmọ ẹ̀kọ́ sí ṣùgbọ́n mọ́sálà fáà kan wá mú wa pé kò tí ẹ̀ sí kẹ̀kẹ́ tó jọ bẹ́ẹ̀ kódà gan àṣà lárúbáwá ni báwọn afúnisọkúrọsẹ máa ń sọ lẹ́yìn ìyẹn sọ̀rọ̀ ìwíkúwé nìyẹn káníkẹ́yàn ló ní kọ́ọ̀bù àṣà alárúbáwá ni gẹ́gbọ́ ìsọ fún ẹran jẹ́ àwọn tó máa sọ́bẹ̀ lọ ìyàwó ọdún sí máa múra ìbòrùn bá ìfẹ́ fún ìmí òsòrùn lè ní òkà ju kí lọ ń bẹ̀rẹ̀ ni ẹgbẹ́ ru ayà wa tún ní kò ní kí dáadáa project àbí laptop ní máa ń ṣe orí ìjáàbù ní ìlú ilé subhanallah ọ̀rọ̀kọ́rọ̀ ni ẹ̀wọ́ ẹ̀rí pé nígbà kàkọjá níbi ájúbáfẹ́ arákùnrin arákùnrin sọfún ibùn àkọ́lù wà tó yàwó Aisha ẹ́ wọ́n ló ti rí bí fọ́ kótó ló jábẹ́ kótó ẹ̀hẹ́n nígbàtí Aisha lọ gbé fàkàmọ́rùkú wájì mú dáa sì máa rò gbogbo ojú ṣùkà tó wà lọ́nà suratul Ahzab tọ́nà tó bá ní kílẹ̀ ayé alẹ́sẹ̀ ayé nàbí ìkúlẹ̀ àtiwájú bàbá nẹ́tíkà wà ní sáà ìlú bìíní ìdìní ní àlèyé ní ìjàlá àbí ìpìlẹ̀ ní jẹ́mọ̀ tó bá tẹ̀ lásàbí àwùgbà yìí lẹ́nu o ní bá lásàbí kẹsẹ̀ kílárúbá tó dé ńgbà táyà ìwà dé ó pé kí ó lè di mélòó èyí tó kọ̀ náà pátápátá wa èyí tó àmẹ́ndì wa èyí tó fílẹ̀ bí ó ṣe wà bọ́ wa káàkiri lábẹ́lẹ̀ léke ayà tó wá padà á fi sórí ilẹ̀ ńlọ ó lè kó fi àtàyè lórí ni ó tún fi nílé bí ẹ. sọ̀rọ̀ jáàbò tí ẹni tó yẹ kí ó jẹ́ nǹkan lójú torí pé wá àti wọn jákujàkù tẹ́lifẹ̀ ó jẹ́ kọ́mọ mí ní pírọ́blẹ̀mù yìí tí àwọn obìnrin kò ní lùsẹ́ lọ́dún mọ̀ fara fáwọn jẹ́rù àwọn ìyàwó wọn jẹ́rù pé àfà lágbẹ́dá tí kò kéwù ọlọ́ ní kí ni wọ́n mọ̀ àbí pé ẹgbẹ́ ni tó jọ jìyà yìí kò wọ́n mọ̀ kẹ́kẹ́ o nírú ìbáyá ni ó lè má lè ká o yóò ti mọ̀ sọ fún kí ni wọ́n mọ̀ mo yọ ọmọ tó ń wá di súnmọ̀ tó ti máa àwọn ẹ̀rí mẹ́rin kan ṣe jálàdé káàkiri tí ó mọ̀ kékeré ẹ wá pé tí ó jọ jì nǹkan owó mọ̀ kékeré tiẹ̀ nínú ìjọ́jú láàrin àwọn méjèèjì ẹgbẹ́ òun ẹ̀dẹ́rẹ́ bí ìwé àwọn tó bá mọ̀ ọ̀rọ̀ ẹjẹ́ jì ẹni tó bá kàwé àbí ẹ bá sọ pé yẹ ẹgbẹ́ lágbẹ́jà ti bá mọ̀ wípé ah, àwọn ò kàwé wọn tó wá bí ní kéwú tó wá kẹ́nìkan tí ń fọ̀já sọ́ọ̀mù yìí tí ń ṣe kí ní wọ́n yìí ó ti dà fáàgbà mi tó bá ti sọ̀rọ̀ yìí tó bá ti sọ ní abẹ́gi kọlọ́sàánú wa alìmọ̀yé mọ̀ ní pé ọlọ́run táwọn obìnrin lásìkò kẹ́kọ̀ọ́ ẹ̀sọ́ wọn kọ́mọ́ bí kankan ẹ̀ ń bẹ̀rù tàbí tó bá ń kẹ́kẹ́ bí àlàyé tàbí síwájú ọlọ́run wà lè àfikò wá kó wá bàálà dìlú bìhín kó gbogbo àyà àrùn nílànà pé ìmọ̀ràn oní tó wá láti ètò kò bọ́ àyà wọn kó fẹ́ lára wọn ọlọ́run tó wá sọ pé aláyé kò dín ní ẹ̀sìn ẹ̀ta fún mi kẹgbà àkọ́rọ̀ táwọn obìnrin lágbára ní ìbára ẹ̀mí ìfọ́ yẹpẹrẹ mú tó ní ẹ àfẹ́ dáadáa fáwọn obìnrin ẹ̀yin kẹ́lẹ̀ ìfẹ́ rátà fún mi ní wọ́n dáwà lọ́gbìn ní ìsàtọ̀kùnlọ́kùn jọ kó sípò kò tó ní in fact ah, àwùjọ mọ́ bàjẹ́ wò tí wọ́n lòpùtò tó mọ́ fún mọ́yàn lára ọkùnrin mélòó ni wọ́n nílé látàárọ̀ sílẹ̀ gidi tó wọ̀ kọ́ akayọ̀ obìnrin tó wọ̀ wọ́n tó wá wọ̀ tọ̀kùtọ̀ tó fi ọkùnrin gẹ́tọ́ ní ìrọ́dí ìtọ́kùnrin gò lè wọ̀ jáde kí o ìyí èsì ìfóbìnrin ìyẹpẹrẹ ló jẹ́ fún ọ̀nà láàrín ọgbẹ́ ìrìn bá ìfóbìnrin ẹgbẹ́ iná lẹ́ rajà àbí wọ́n fẹ́ ra tẹ́sí sí ní wà ní pálí lálọ́nà rẹ̀ ọ̀tẹ́lùm tó bá ní pálí tó bá ní pẹ́tí jálánà òṣèkú ní rà àbẹ́ ẹ̀kọ́ ní yóò ti já tí wọ́n lẹ́ra bí ẹ̀rí tó wọ́n àbí òkà tó wọ́n láti kọ́lé fún ìyẹ́kùn padà ilé rẹ̀ gẹ́rẹ́ ó tó bàbàrà kan tó lòun náà ẹgbẹ́ láyé àbí tẹ́ abẹ́ra ẹ̀kọ́ iléwé ní àtọ́niláìlọ́nù ní kí lálọ́nù ẹ bá ti jẹ́ lẹ́gbẹ̀ẹ́ kẹtẹ́kọ̀ọ́ wà ń ta àníjẹ́ kí ni àníra àwọn nǹkan tí ó kẹ́kẹ́ ìṣe nìyẹn tí bá ń lọ ń ta ìjà pẹ̀lú fún bójọ́ méjì ìjágbó ń sọ méjì ní ìdàgbàdàgbà ẹ̀ka ó mú ààrẹ fífà àbí tí wọ́n fi kó sínú ìjágbó báyìí tó dé ní èyí. Sọ̀rọ̀ àwọn obìnrin kánà mọ̀ pé àwọn tí wọ́n nìkan mọ́ ló jáde ń takọ̀tà jáde àwọn ọ̀lọ́tà àwọn ọ̀pá wọn. Wọ́n wá bẹ́ẹ̀ obìnrin níbi sí àtúnrọ̀ fún ìtàn àwọn kọmọdítì tí ó wọ́n bí nǹkan gbájú ìtàlẹ̀kẹ́ni ẹgbẹ́sọ bí gíní gbàǹjọ́ ìdí sọ́wọ́ndì inú bí wọ́n wá lò pé pàkọ́dúnmù àwọn dìfẹ́lọ́pù sí ẹ̀fẹ́ ń darí padà nígbà ìlú àjẹsínú ẹni sọ́wọ́ndì tọ́ba kó ló fọnú sí ta ní ògbóyè kẹsílẹ̀ ẹ sínú pálí fọnú ìwọ́lọ́kùnrin kẹrẹ́ àdúrà ọmọ wọn mẹ́fọ́ tó kì ní ó pọ̀ jù ìpara ńkọ́ yóò wá sí ọ̀sẹ̀ ẹ̀wẹ̀ ta ni wọ́n ti èyí tó fẹ́ pẹ̀lú dìbò tó wọ́n fi ń polówó ọ̀sẹ̀ ìwé ìfẹ́wọ̀n polówó polówó para àbí polówó páúdà hmm. wọ́n wá ní ti èyí tí wọ́n ṣe sára pálí òtítù wọ́n ti yàgbà gàdàdà ìdájí alálẹ́ ní owó ọ̀tẹ́lẹ̀ kírìmù para wọ́n wá ní òun ní àmbásádà àwọn tẹ́sí kírìmù inú tẹ́nu mọ̀dùn yàrá inú gọ́ọ̀mù ń sáyé sùhánà bó ti pèrè àrẹ ẹ̀rẹ̀ ìtàlẹ̀ àtàrà ẹ̀rá burú náà ni ó mọ̀ lẹ́tẹ̀ lọ́dọ̀ lọ wọ́n bá tún ní òtó ìta àyàfára kí ní òtó fífíkálẹ̀ ẹ̀tún àtòfin tajà wọ́n bá ti rí promosi ọ̀gbìn náà mọ̀jú káàkiri náà ẹnúkòtòkòtò eléyìí ni ogun tó máa ń pàdé àná ní ọ̀rọ̀ sí ẹ̀dá kò ló kan ìjáde pẹ̀lú yóò kàwé orí tá àbòjọ ló wà fúrẹ́sì kó lórí ló ti rí àbíyàlú tí lórí sí nǹkan ti kó sí àwọn àtọmọ ẹ̀dà tí yóò èyàn kó lò jáàbò èyàn kéré kéré ní kéré kéré ah ṣètí ìwé ló fẹ́ kà tó yẹ kéèyàn sí agbára àbí ẹ̀lẹ́bí tẹ̀lé lé ó lè sábà dẹ̀ yẹn pé ìjábò ló ah, fẹ́ kàwé kójú òkú kó mọ gbọ́ òwe àbí kó ní mọ wọn lórí òṣètọ́nù láwọn ogun tẹ́pọ̀ àwọn ogun ṣetọ́nù pọ̀ àṣẹ̀tọ́nù láyà náà àrí wàjúlúdù àìdán láyà náà mún ṣètọ́nù èsùn àwọn ogun rẹ̀ léèrè èsùn mẹ́sìlẹ̀ mọ́ pa nǹkan jẹ́ ni ọmọ ogun ti ẹwà náà pé àwọn sójà wa àwọn ìjọba wa ọmọ ogun làwọn èèyàn àbí ṣètọ́nù lọ́mọ ogun èèyàn ó tó lọ́mọ ogun àlùjẹ̀nu tó ń bá ṣiṣẹ́ ẹ̀rù ní bá ta kò lórí ẹ̀ta ẹgbẹ́ ìrùn èyàn gidi wọn lọ́dọ́ ẹni gidi ẹni èṣù ni kò bá lè fẹ́ gbọ́ kí èyàn kó nǹkan kí èyàn fowó rà kó tó kó mẹ́jẹ mẹ́rin kó mẹ́jẹ márùn bóyá jábọ̀ ọmọ rẹ̀ bóyá wọ́n gbà tó wà yóò ti kó gbogbo ẹ̀ ló sì lọ sọ ní kò tẹ̀ níwò kó wọn ìwà tí ìṣe pẹ̀lú ara ìlú mọ́sálásá wọ́n mọ̀ lẹ́bẹ̀rẹ̀ àti ìṣe òṣè tọ́lú ẹ̀ tí wọ́n ti wà sí ìgidi mọ́ ní ti báyìí sá wọ́n wà lè lọ ra ètò sí gbogbo àyálẹ̀ ọmọ tẹ̀ ni ọmọ ìlú tí mo fẹ́ kọ́ máa wọlé ẹlòmí lè bó kékeré pé ẹtí máa ní ìtọ̀ ń gbèrú nígbà pé ń sọ ní ayé àyè pé máa ní ìtì ẹnẹ́bí sọ àbí sọ́lọ́ ń sọ ẹgbẹ́ máa ní láàrin ń gbẹ́ni ẹlòmí ó gbà ní oṣù rọ̀mọdé ní ní ìdẹ́gìrì mọ́ ẹni wọn ni kó mọ́ lè wọ́n ẹ̀yìn tí mẹ́rin tó bí gbénu à so ilé ilẹ̀ ti wa wọ́n tí wọ́n náà ń ta pẹ̀pẹ́ ìpínlẹ̀ tó ìdíkà àti ilé rẹ̀ wọ́n ní kẹ́kẹ́ máa ń ka tẹ́ máa ń sàbí tẹ́ máa ń ka náà ìjẹ́ náà ló wà tó bá ní ìlà ó yẹ ká gbọ́ nǹkan yẹn ní ẹ̀sìn wa o ẹlẹ́mọ̀ mọ̀ takùnkẹ́ yìí títí takò wà ní lára rẹ̀ lọ́wọ́ rẹ̀ ọlọ́láwọn ti ẹ̀ gbọ́dọ̀ fẹ̀sọ́ wọn lọ àyàfi wá wà mẹ́ ńlá lìbòrò láti hìn àyàfi fáwọn ọkọ àwọn ọkọ wọn wọ́n lẹ́kọ̀ọ́ wò láfihàn fún ọkọ a ní gbogbo ara obìnrin pátá ọ̀rẹ́ tó lébi tó bá ti ń dájà àyàfọ̀kọ rẹ̀ kódà àwọn tó náà tún lè tẹ̀sọ́ ọ̀nà oníbi tó náà tún lè rí mọ́ mọ̀tẹ́nu tó lè rí gbogbo ẹ̀sọ́ tó pátápátá ẹ̀rí gbogbo ara tó tó lè rí àlẹ́ áwúrá tó lùmọ̀ gá ńlá bọ̀ oní ìta ni àmì lọ́kọ̀ ẹlòmí tó lè rí àlẹ́ áwúrá tó lùmọ̀ so ẹni tó lè rí tó lè rí mi ẹ́ tó lè rí àwọn ọkọ nínú àwọn ọkùnrin náà káyé àwọn àbá ìwé àyíwá bá wọn ọmọ lè gbọ́jà àbùrẹ́ lẹ́ bàbá lè rí irun rẹ̀ olè rọrùn rẹ̀ olè lẹ́sẹ̀ òun náà lè rí gbogbo ìrìkún rẹ̀ dúdú rẹ̀ múra wọn kò tọ́mọ rẹ̀ bá ti ń dàgbà kò lè rí irun yóò fara lọ́pàá bàbá rẹ̀ ẹnu yẹn ìlú àbá tó fi ìlú ògbọ́n pé àbá mi padà bọ́ mọ́lẹ̀ ewu ẹ̀ lẹ́ńtọ́ èmi tó fa náà nìyẹn ó di mélòó bá ó di méjì àwọn àbùnà èdè àbáwọn ọmọ ọmọ ah, àwọn oníṣẹ́ ajáde ìgbà tí ò sí mọ́ wọ́n gbọ́ pé yàwó kẹrin wọn kó náà mọ̀ lẹ́kùn ní nílẹ̀ fún wọn nílé olú àmọ́ ẹ̀ kọ́ ìmọ̀ni rẹ̀ yẹn ọ̀gá ìmọ̀ni kọ́ ní yìí ẹ́ tó àmọ́ rẹ̀ ẹ̀lẹ́ ìmọ̀ni lè rí àwọn ọlọ́pẹ̀rẹ̀ dá lábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ni tó sì jágbó lẹ́ẹ̀kọ́ ẹ̀yìn ẹ̀lẹ́ àwọn àbùnà ìbùrù látòfẹ́ àbáwọn ọmọ ọkọ rẹ̀ òun kọ́ ló bí fún ìyàwó mi ló bí fún ọkọ rẹ̀ onímọ̀ olùdáwò fáyìn lẹ́wọ̀n tó bá kọ̀rọ̀ maharamu ní kò lè travel pé àwọn ọkùnrin tó bá jáde ẹ̀kọ́ tó ní o jáde ní bàbá rẹ̀ ọkọ rẹ̀ ọmọ rẹ̀ àbọ́mọ ọkọ rẹ̀ lọ́nà ọmọ ọkọ rẹ̀ náà mọ́ àbí ní kí olùmọ́jà pọ̀pọ̀ rẹ̀ tó wá di àwọn ọmọ ni àìdú ẹ̀yàn ọmọ ti wọlé. nam àwọn èkó wá ní ìdín àbáwọn ọmọ ìyá wọn lọ́kùnrin ẹ̀gbọ́n obìnrin ní ìmọ̀ ní gbogbo tó máa gbogbo ara fún wọn. ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin àbábúrò rẹ̀ àbíkó tó máa gbójú fún olè àwọ́bà ní ìpẹ̀kùwà rẹ̀ ní àbáwọn ọmọ tí àwọn ọmọ ìyá rẹ̀ tó ní ọmọ bọ̀dá mi ni wọ́n àbọ́mọ àbúrò mi ni wọ́n torí àwọn ọmọ yẹn ọmọ ẹ̀gbọ́n obìnrin ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ẹlẹ́ni àbọ̀ ọmọ àbúrò rẹ̀ ọ̀rẹ́ ẹ̀lẹ́ni àwọn bà ní àkọwà ìgbìn àbáwọn ọmọ sísá rẹ̀ sísá tó jẹ́ gbẹ̀rẹ̀ àwọn ìsàtọ́jẹ́ àbúrò rẹ̀ àwọn ọmọ ẹ̀tùwọ̀n náà ẹni bọ́jà bọ́lẹ̀ fún ẹni rẹ́sọ̀ rẹ̀ ẹni rí ẹni jẹ ẹni rí sí ìbùtọ́ àlọ́rùn ẹni rápá rẹ̀ bí tó jẹ́ ẹ̀sọ́ sí wọn lè ráyà rẹ̀ ó adíjọ́ kan nìkan tó ń dàgbà lọ́wọ́. Nam. Àwọn lè fa àmì ọ̀kẹ́ ti fa àtọ́jẹ́ bí ọmọ ọ̀dọ́ bí àbọ̀ obìnrin jẹ́nẹ́rálì àmì wàá di kíkájọ́ obìnrin mùsùlùmí ṣùgbọ́n aláàrá ìṣe tẹ́ẹ̀mù ẹni tó obìnrin èdè ìṣògbómi lóbìnrin obìnrin àwọn ẹ̀mí ìfẹ́ de pé ẹ̀tọ́ ẹ̀kọ́bìnrin ò lámọ́jẹ́ ń kọ́ ẹ̀kọ́ ò lẹ́sìn tí wọ́n pẹ́ àyà alágbẹ́já sábàjọ dìbò tó bá bọ́ lálẹ́ ráyìí afáyò tí wọ́n lọ sọ ní ìsọ ẹ̀kọ́ ò lẹ́sìn àrí ìgbàgbọ́dọ̀ pé tí ò bá jẹ́ pé obìnrin tó lámọ̀ ẹ̀nà ní tí èsè mùsùlùmí pẹ̀lú mo lè pé ní ìyẹn náà tún lọ pé torí ó lè wà nínú mùsùlùmí náà tó ní òfẹ́ ní ìmọ̀nà àbí mo sọ̀rọ̀ lọ́jọ́ pé àwọn àkáwà pẹ̀lú àwọn ọmọ nínú ilé níbì kan àwọn obìnrin ẹ̀mú gbọ́ nínú ẹ̀yà ẹ̀tọ́ wọn sọ pé ah mo lè pé yẹn ń ṣe ilé tọ́nà ìyá ìrìn àwọn àwọn ah alòdì kan àti ní wọn ah ìdẹ́bẹ̀ ti rí wọn ọmọ múra o ẹbá aláwọ̀ sọ́nà wọ̀ kò ìdẹ́bẹ̀ ti mú wọn tán ìyá ìrìn sọ bí kẹtì mọ́ àìsí ètí ní nǹkan rẹ̀ mùsùlùmí náà lè ṣe ètò fẹ́ lé kẹ́lẹ̀ rí pé gbogbo obìnrin obìnrin tó bèrè sáà lórí ìyẹn àwọn ìfàbẹ̀ yìí náà fẹ́ ìrù mínà rìjà àbáwọn ọkùnrin àwọn ọmọ mọ́làká àyìmọ́ ìhún àbáwọn ẹrú ẹrú fún àti ìtúlẹ̀ ẹ̀yàn pẹ̀lú tẹ́lẹ̀ náà bí bí àpẹẹrẹ áfù áfù ìrìn àgbẹ̀lẹ́gbẹ̀ẹ́ ní áfù ní ẹgbẹ́dájọ́ rẹ̀ gẹ́rẹ́ níbi àwọn kẹ́mì ìdájọ́ áfù ọmọlúwàbí ni wọ́n jẹ́ ìyẹn làwọn àfáà ní òṣèlú wọn sọ láwọn àyíká pé ní ẹrú ojú méjì làwọn fi wò ojú kan àáfojú èèyàn wò yẹn onóṣì bá dà ẹni tó bá gbẹ̀tẹ̀ tó bá gbẹ̀tẹ̀ àbí tó bá tẹ̀ yẹn kọ́lẹ̀ tó bá ṣiṣẹ́ rẹ̀ yẹn kọ́lẹ̀ àyè pé kí ló jọ́ mẹ́rin èèyàn ojú kejì ni àáfojú pọ́pátì wò alẹ́ta alẹ́bọ̀yàn alẹ́gbẹ̀tẹ̀rẹ̀ tó bá wà lábẹ́ ẹ̀rí àti property bí mọ́tò mi tí mo ní lẹ́yìn ọlọ́mọdé wà lẹ́nu alẹ́ ẹ̀rú ilẹ̀ náà ló yà pé ilẹ̀ kẹtí ó pé lò ara lòun tó lè rí lòun náà wá àwọn ibà bẹ̀ kí ní rẹ́ẹ̀rì wọlé lè ẹ̀rí pàtó ní àbújá àbáwọn ọkùnrin tó wá pẹ̀lú yín bóyá ọmọ kẹrin ẹgbàgbọ́ bóyá àbí ọmọ kẹsà tí bí kò pé tán lápẹjúwe fẹ́ràn ní ráàyè tí wọn bí àwọn tó máa ń débi akíndanidá hmm. ní ẹ̀ tọ́mù dákànnà lọ́sọ pé kalọ̀ màdù alẹ́bìlà ayẹ́dírí máa hù náà yóò dákànnà ẹ̀dí lákàrẹ̀ yóò dá pé kò mọ iye owó tòmọ̀ tó kàtà wà bẹ́ẹ̀ bí wà ní ní lẹ́bí làwọn yẹ́ pọ̀ láwọ̀ ṣáwà lẹ́yìn tí ò lè kí tí ò fi ẹ̀bùn pé ìdílé kan á dùn látúbẹ̀ ẹni rú wọn náà ẹni rí ẹ̀sọ́ awò tí fún ilẹ̀ bí nà làwọn yẹ́ lábẹ́gbẹ́ àwọn obìnrin wọn ti kẹ́lẹ́ sí àwọn ilé ìjọ wà pẹ̀lú ọmọ tẹ́tí ìrìn àjò ìrìn bá àjò àyè sáwọn obìnrin wà lókè àwọn ọmọ tẹ́ ńlá kó ọmọ ilé ìṣe ọmọ ọdún méjì náà nílò jáde fún ayé ẹ̀kọ́ wọ́n ti máa ń kọ́ bá ọmọdé àtàlẹ́ nìkan ìjọba ẹ bá ti dàgbà ẹ̀rẹ́ lè mọ́ òkè mọ́ ìkẹ́ ọmọ ọlọ́ba wọn àti ìdíkàlẹ̀ ọjọ́ ilé àwọn ọmọ sínú ìlú ìṣe ìjọba àlọ́jà ọmọ ọjọ́ mẹ́ta ẹlẹ́gbọ́ ẹ̀sọ́rọ̀ mẹ́ta wọn àwọn ẹlẹ́gbọ́ ìdábòlẹ̀ fún ilé kọ́láwọn ilé gbèsà àìsínájẹ́ tí wọ́n kẹta pè ní òru wọ́lá wújìdá fún ìṣẹ́ ọ̀tún bá adùn òsìsí sí lára wọn wàdálà hádá ánìyàn mọ́jẹ́ tòsítàtàrù mínú tòsítàtàrù mínú olùmọ́ra ilé ìtọ́ka fún ọmọ tó bá ti ń gbé ánà tó mọ iye láti ọdún méjì obìnrin ó mọ ọmọra àti tó bá jẹ́ ìyá rẹ̀ lókù tí bá ti tẹ̀lé tọ ọmọ tí ti ń kọ́dún méje obìnrin gbọ́dọ̀ mọ ọmọra fún pé o ti ń bẹ̀rẹ̀ lẹ́yìn àtọ́ òkè tó bá bu ara tó kẹ́rin wọ́n ní lágbára o tó bá bu ara tó sáàrí ìdí òtò jẹ́ ká tó máa fura mọ̀ sí ààrí ìtòtò ìgbà obìnrin yìí á ó fẹ́ràn ẹ̀sọ́ rẹ̀ pé á tún ní kó tó máa ṣe kẹ́rin àtọ́ tó ní lágbára àbí ọlọ́ni wà láyé fún ìyíwó lábọ̀mọ́ yóò fi nẹ́ni sí nẹ́sì lé kí àwọn ìlúbà máa ló ẹ̀kọ́ tó fi parẹ́ sí abẹ́ ẹ̀rẹ́ lárúbọ́ náà ẹ̀kọ́ kẹta máa ń lóun ẹ̀kọ́ pàtẹ́ rẹ̀ yóò dùn ìjà òbí ó nílò ẹ̀kọ́ báyìí tó bá ti ń tán sí ìkìlẹ̀ àbí yóò ọlọ́run ní pẹ́tẹ́ bòrò sáàrí ẹni pẹ́tẹ́ mọ̀ fún ansáyìn pé àpò nílé ẹ̀tọ́ bá ti mọ̀ sí ṣàgbẹ́ kí ni wọ́n pé ní ọlọ́run pa obìnrin mọ́ bákan náà ó tún sọ àwùjọ níbi oṣù tí náà tẹ̀lé mọ́ wáyé láti ara obìnrin yìí táàbù nílé ewu ọlọ́run ní ọlọ́run ní kẹ́bù ìmí ìgbà bẹ́ẹ̀ pé ìmúlá ìgbọ́ òun rẹ̀ ọlọ́ọ̀tún ní kápá àmúnà kámọ́lù pẹ̀fún tọ́ba ti kíni tọ́ba fẹ́ jáde láti fi sọ àwùjọ náà pèrèkété wá àgbèrè bá pọ̀ láwùjọ àwọn tí wọ́n kúrò mọ́tì ẹ̀dẹ́ ni àwọn obìnrin ní nǹkan ló ti fẹ́ kí ẹ̀rọ náà fẹ́ sáyé ọmọ fẹ́ sáyé ìyá náà fẹ́ sáyé ó fẹ́ kọ́ ọmọ náà sáyé ní tekúṣe asọ̀kásọ ẹ̀mọ̀ ní ẹ̀dàkùn ìyẹ́ bẹ̀rẹ̀ mọ́jẹ́ kan látàárọ̀ dalẹ̀ palẹ̀ ẹni tó wọ́ sòkòtò dé tí òjò sọ̀rọ̀ lọ tó agbọ́nbẹ̀ máa sì lọ tó gbọ́n náà lọ lọ ìyànà ìbájá tó bá ní látàárọ̀ ọ̀họ́ ìyẹ ìṣòkòtò rẹ̀ dé àṣùhánilá ọkùnrin tẹ́ gbogbo tán rẹ̀ afọ̀n ah, ah, ah, gbogbo ojúmọ̀ orúkà ojúmọ̀ àbí ẹ̀ẹ́ tó ń ṣe òwò tó tó wá gbogbo ó tún yìí ó ó wá fẹ́ àyẹ́ sí gbogbo àpọ̀lẹ́ orí àyẹ́ dórí kodò kọ́lọ̀ tó ṣàánú wa ni ọkùnrin wọ́ tòkòtò gbogbo àwòrán ó tún bò ó wá bò dé kókó sẹ́ òkè rí àti sọ̀kò tó wò sílẹ̀ obìnrin wá sí sẹ́lẹ̀ wà láàyò rẹ̀ nínú ìlú kẹ̀kẹ́. ọkùnrin bomi tí èsè òwò lára rẹ̀ ó wá bò dé bí kókó sẹ́ àyẹ̀ ti gbùgbé sọ̀kò tó wò sílẹ̀ kò dé rí kẹ̀kẹ́ sí ti obìnrin títí òde orúkú. ṣètọ́nù iṣẹ́ láwùjọ àánú gbọdọ̀ wá dákẹ́ kápára ìdákẹ́ àwọn tó ń gbọdọ̀ tó ń gbọ́ tẹbí ìjábọ̀ tá àpẹẹrẹ ẹni ní ṣe kíní orí kíní ìdù sẹ́mi ti rí lẹ́sọ̀ pé àti kíní ìdù sẹ́sọ̀ báyìí gánà mi ní jó àtúnkù ogóhùn ìsọ́ni àbìjẹ kọ́ yìí ààrẹ lómi tẹ́sìn òtí ìdù lára tí kì í wọn fẹ́ ká fẹ́kì èsì nìkan ẹwọ ọ̀rọ̀ ẹsẹ̀ wọn bu ẹsẹ̀ wọn láàrin kẹ̀kẹ́ mbẹ òde tó tó wá wà lábẹ́ ẹtù ní kọ́mọ́ fẹsẹ̀ náà lè káwọn bá mọ́ ètò lílù sábẹ́ ẹsẹ̀ lẹ́yìn ìgbà tó ti fò àwọn bí ilé ìlú wọn ní bu ẹsẹ̀ àwọn òdodo ní ìdánilẹ̀ ẹsẹ̀ wọn lọ bẹ́ẹ̀ lẹ́nu ọlọ́run ti sọ pẹ̀sẹ̀ ń bí yóò tún lágbára àyẹ̀bẹ̀ kan pé ẹjẹ́ bá tó fi fẹ́fẹ́ yìí tẹ̀lé sàmùtẹ́ máa fẹ́fẹ́ jẹ́lẹ̀ ẹ̀ tó gbọ́dọ̀ yẹ ká mọ̀. ọlọ́wà ni wà tó ń mú ilẹ̀ ọ̀la ìjẹ̀mí án àyọ àlùmú nínú ìgbẹ́ ìmọ̀lẹ́ ẹ̀ lọ tó bá wọ. kùdìẹ̀kùdìẹ̀ tí ẹ kálukú kó sí ní aspect gbogbo alóníkà lọ tó bá kásọ abẹ́wà alóníkà lọ tó bá o àmì ìgbọ́ púpọ̀ fẹ́ẹ́fẹ́ yẹn ti wàá gba àwùjọ jẹ́ kan sọ̀kánàlá àwọn ẹran ní wọ́n fi alẹ̀ kódà ẹran ní wọ́n da ìrú wọn ìrú kókólé ní dáàbò tí wọn ayé ẹ̀kọ́ àyẹ̀dí wọ ẹran ìdáwọn tí wọn lẹ̀ ọlọ́ni ká gbogbo àwọn èèyàn lọ tó bá wọn àyú àlìmúbìnú ẹ̀ka àmùmí tọ́nà ń pè ní kúlílímúbìnú náà lọ́dún kan fẹ́ ẹ̀yìn múbìnú yẹ lè tó bá wọn wá dùn lórí nípa ìpa rẹ̀ tọ́nà tọ́nà nípa lọ́kọ̀tọ́ rẹ̀ tó ìtúbá wà ní kíkà pẹ̀lú túbá nípa àwọn ètò tí ó dà lásẹ̀tì kálọ̀ gẹ́gẹ́ ní kálọ̀ jùlọ ìrùkú lórí ta òkú lórí tẹ́lì òkú lórí tẹ́lì ìbọn púpọ̀ ọ̀rẹ́ kálọ tó bá wọn àwọn obìnrin náà kàmọ́ra ẹ̀sìn ẹ̀sìn ni múra kìí sàṣà ẹlòmí ò gbà gbogbo alájọ́ ní kùránì ní ìkìlámù bára jẹ́bù sí kùránì kí lájọ́ tẹ̀lé olóòtọ́ bẹ́ẹ̀ o kùránì lájọ́ tẹ̀lé tó bá mú fi jáde fẹ́ kò á ní gbàmọ́ ọdún lájọ́ tẹ̀lé ìgbàlódé àtàwọn kíní kan ní ní múra ẹ̀sìn ló mú wá nígbà tó mọ́ sí wà paláwọ̀ ẹ̀kọ́ ní ayé àlẹ́ àárọ̀ àbí ọlọ́ni kó lè àárọ̀ ọlọ́ni ìrà àdébì sọ fún àlárúbáwá àbí kò tó pé kó lè àlè mọ́kà sọ fún àwọn atani ara mọ́kà ó ní kó lílí múmi ní ìdí bí wọ́n rẹ̀ múmi ní kí ìjọba tó wá sí alọ́dún àti àtàtà òdìbí ìlú náà àtàwọn òdìbí ẹgbẹ́jà làbẹ́ àlọ́gbẹ́ àwọn olómìnira àtàwọn ìkàlí èyí tí ó bá ìgbé wọn lẹ́kọ̀ọ́ náà lè wọ́n pẹ̀lú àmì náà tí wọ́n aṣọ tí wá ní náà tí ìta ara wà gẹ àwọn èèyàn fún fún láti ń wọ́ tó ní ẹ̀rọ èyí tí ó bá ti pa kẹ ẹ̀lẹ́gbẹ́sẹ́ láàrin ayé tàìpé akọ̀wọ̀ kan ní kọ̀wọ̀ tó bá tẹ lọ́rùn rẹ̀ àyíká ló ti ní tó bá ń jàlájá ní ọlọ́rọ̀ náà wọ̀ jàlájá òkè wọ́n náà wọ àǹkárá wọ gíní àmọ́ ìtẹ́jú kọ́ sí orí kọ́ sí gíní ibi tẹ́jú kó dé ní kó dé kó mẹ́kọ̀ jálá ọlọ́run pè wá lákèésí ní ayé àìsí ìsọ nínú àwọn àrùn tí ó lè bà àwùjọ jẹ́ ọlẹ́ni kí èèyàn máa sọ ojú kó má sọ abẹ́ wọ́n ní kálọ̀ tó bá gbogbo àmì ní làálà fún tòfin hóòrùn kẹ́lẹ́ bá jèrè àgbẹ̀ ìtúbá òṣè kókó ìwọ́n tó wọ̀ fún wọn tó lówó fún wọn tó rẹ̀ fún ni kò sí bọ́ tẹ́lẹ̀ pákẹ́tì tẹ́lẹ̀ ọmọ tó bá náà kátó ọlọ́wà sọ́hánà àtàrà àwọn tó fún wa ní àyà tó tẹ̀lé ọlọ́lọ́wà á ń tí ó lè àyà máa ní nǹkan ẹ̀fẹ́ yàwó kọ́nà tẹ̀ níyàwó lórí ọ̀gágbà ẹ̀fẹ́ yàwó tẹ̀ níyàwó lórí àbá Thank you. Ẹ̀fẹ́ ìyàwó ẹ́ ẹ́ ẹ́ bá ń fọ́ tàbá mọ́. Tàbí bá sí ògbọ́n mọ́. Náà, wà á ń kí olè àyà máa ní ń kún, á ń kàhà, ẹ́ ẹ pé kò sí náà à ń ka àlúwà ọlọ́run àlò ní amúrù fún wa a ní yàmúrù tààlà àwùyá wal afiyar bí nkáhi máa tàkà wìlàyà tí mìnà àyàmú a ní ọlọ́run paláṣẹ ẹ̀tọ́jẹ́ wà lé olùdarí ọ̀rọ̀ àwọn èèyàn àbáwọn ọ̀gá bí ẹrú àwọn àyàmọ̀ àwọn mọ́lá wà fún mọ́lá àtìwádẹ̀ lábùn mínà rìjáàlì wà nífà mo ní ẹlẹ́ni tí ò níyàwó àbọ̀bìnrin tí ò lọ́kọ fẹ́jẹ́ wà àbùkárọ̀ abẹ́ tó fi lọ́kọ ìyẹn pé òmìnir tó kò ti lọ́kọ ní o tí ò bá ti lọ́kọ náà yẹn kò tó fàyè wa wá lẹ́nu kọ̀rí ẹlẹ́ni tó súnmọ́ wọn ọ̀rẹ́ ẹ̀ ló jẹ́ fún ọ̀wà nínú ìyẹ̀tí àbọ́mọ ọ̀dọ̀ àbọ́mọ òrukàn ọ̀rẹ́ ẹ̀ ló jẹ́ fún àríyẹ ayé ìgbàgbéjà lọ́yà sábìlì zawájì káká fẹ́yàwó àbíká fọ́kọ fún ẹni tó bá ní ìdí ẹ̀mí mọ̀ sẹ́jìbò nàbà kọ́tù máa lè lẹ́ni tó jẹ́ pé dandan òun ní máa ń bọ̀ wọn àìpé kí bàbá yẹn níyàwó fún yàn

kódà bọ́ lówó òde lọ rẹ̀rẹ̀rẹ̀ ìtumọ̀ bẹ́ẹ̀ àwọn tẹ̀lé gbọ́dọ̀ sọ̀dẹ̀ tí wọ́n á lẹ́pàá gbádá tọmọ òní rí nìkan kò ní rí lẹ́gbẹ́ pẹ̀lú ìkẹ̀kẹ́ ní kúkú ṣe ní ọwọ́ abúlé púpọ̀ tó gbogbo ẹ̀kọ́ kọba àti tó ló ti fẹ́ ìyàwó fẹ́yàwó fún obìnrin ẹ̀ ẹ̀ka ọkọ̀ gidi fún fa ń tó àyà máa ń kú ẹfẹ́yàwó àbẹ́ ẹbá wọ́pọ̀ ẹni ẹni tí ó níyàwó ní àbẹ́ tí ó lọ́kọ wàkọ́ọ̀lù ìrìnà ní ìbáàdì fún àtàwọn ẹrù ní tó jẹ́ ní eré àtàwọn ẹrù ní ẹnáwọ̀ ẹrù ní tó jẹ́ pé àsọ́ọ̀lù tó jẹ́ ní eré níwà lẹ́sìn àbí àsọ́ọ̀lù olè nìkáà abẹ́ni tó ti tó ti ráìtì kókó sí kí ni ó sì nìka. ẹ fẹ́ yàwó fún mi. ìmọ̀ ìlànà jámù amatu ìmọ̀ tọkùnrin abúlé jámù ẹ̀yẹ́gẹ́ni ẹ̀bá àti ọmọ ìgbìnà ìlú bá wú àwọn ẹrù yín náà torí pé yẹn làwọn náà fẹ́ pé mo sọ lẹ́ẹ̀kan pé á tìrì tí wọ́n tìrì tì yẹn láyé ẹgbẹ́ kan torí tẹ́rù náà lè tètè lẹ́tì tára bá gbé àyẹ̀bẹ̀ kan yẹn la fi rí ìjìyà ẹ̀ṣẹ̀ náà tó náà sọ lọ sáfún ní sáfẹ́ ẹrú sábà tó pé àtọ̀lẹ́yìn tó jẹ́ ní ẹ̀fẹ́ àwọn àbí ẹ̀rọ àwọn kọ̀tà lónìí sábà tó pé àtọ̀lẹ́ fún ẹni tó dáa kó tẹ ráìpù fún kó ṣe kàwájì kó ṣe ìyàwó ẹjẹ fún ọlọ́ni yíyà fún ní fọ̀rọ̀ a àwọn tí a ń fẹ́ fẹ́ ẹ̀rọ tó bá jẹ́ sálíkà tó ń owó ṣẹ̀mú owó kéde owó gáàsì ọlọ́run tó bá jẹ́ fòkọ̀rọ̀ aláìní ìdílé ìrìn lọ ìfàdínlẹ̀ àwọn olùdílé ọlọ́run olùdílé yóò agbègbè wọn yóò rọ̀ wọn lọ́rọ̀ lápọ̀dọ̀ rẹ̀ nínú tó wá ní àdéjì rẹ̀ tó náà tọ́lọ́ ọmọ ẹ bá ṣe nìkan kó mọ sọ́fà ó mọ ń wà ó ṣùgbọ́n tẹ́ bá sọ̀yàn mẹ́wàá jọ ẹni jẹ́rìí tó kò sọ́fà lẹ́yìn nìka tí gbèsè ayé rẹ̀ wọ́n ti tókò tó ṣẹ̀ṣẹ̀ ká ní máa ń pọ̀ ju tí tó wọ́n ti lọ sára kò bá ti lọ sí ìyàwó kódà àtijọ́ àti mú alẹ́ rí pé ẹlòmíràn tó ń kọjá tó ló sì ní ìyàwó tó sára sí ẹnìkan ní rí ẹgbẹ́ tó bá ti ní ìyàwó yẹn ọlọ́kẹ́ tó máa ṣòfin ní pè ṣètọ́nù à ṣètọ́nù ah, ẹyẹ bí ní o ní tó bá dayé mọ̀ ní mọ́ṣí ní tó bá dayé mọ̀ ní kó ṣe ẹ wá ní pé ẹnu bí ti ní gẹ́gẹ́ tó lè fẹ́ àwọn ṣètọ́nù kó mọ́ ti ṣe àbí yóò àti kó mọ́ ti ṣe wo ibo wo nǹkan ah, ẹ̀dá burúkú ṣètọ́nù yóò ní kó mọ́ ti ṣe ó lágbàá tó ti mọ̀ ẹ̀rọ gbẹ́dá sí ẹ̀dẹ̀ yóò káwọn ìlú náà kí èsà àmì pàápàá jẹ́ ọmọ tí ò sí ẹ̀fẹ́ sí lára wọn yẹn èyí fẹ́ gbọ́dọ̀ bàwájú yóò àpàdà fífẹ́ lágiri ní ló bá fún ìlú àbí nígbà mọ̀ tí a tó wà náà mọ̀ nílá wọn káàkiri ọlọ́nkọ̀ sàmúwà ah, abẹ́lẹ́ ọba sọ àtàlá gbogbo ọmọ yàwá tí ọ̀rẹ́ ìdẹ̀nìká nìkan kiri ẹ̀kẹ́ lọ́nà àtọ́síṣe tó fẹ́ ṣe ní ilẹ̀ ìlúmínà àwọn àníjìṣẹ́ kọlọ̀mílọ́rùn tó wà ọlọ́ni bẹ́bá jẹ́ láìsí òjìní àhúgbùn òjìní ìrùlá olùfàbẹ̀lẹ̀ ọlọ́run ọlọ́run látọ̀bẹ̀ Bàbá sàdé ní ìfàlá yẹ̀mùná àkùn mọ́ tọ̀tọ̀wà àmú ẹ má jẹ́ ọkọ̀ di iṣẹ́ ń lò ní anáwó ìfàfàmọ́ wọ́dọ̀ ìfàkọ̀rọ̀ náà tó bá lọ bẹ́ẹ̀ ọpẹ́rẹ́ òsì dénú ẹ̀yàwó à ẹmọ tá ẹ̀rọ sí ọdún ìjẹ́ ìròyìn ẹmọ jẹ́ púpọ̀ ní bisáwábí kẹsàn-án lọ ayélujára wọ́n láti pé àtúntò bá ti ń pọ̀ ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ́lẹ̀ ní ẹmọ jẹ́ kí ẹ̀kọ́ ní láti mọ́ fẹ́ ẹ̀yàwó ìṣùgbọ́n wọ́láwọ́ wá tó wa ọba tó láàánú oye rẹ̀ fẹ́ kí ní orí ọlọ́run wọ́n ah, tọ́ tí àti tó fẹ́ fẹ̀fẹ̀ dé pé ó tún lọ gbé ẹ̀já tó wà ní ojú ó fẹ́ dé pé tọ́ba ń gbé ẹ̀já wọn aláwọ̀ èkó ló àánú yẹn tó wọ́n lówó ní ilẹ̀ ní wàá ní gbọ́dọ̀ wọ́ tọ́lé lórí ilẹ̀ káwọn èkó ṣe ìtọ́lù kọ́bí wa yóò kọ́bí wa yóò jẹ́ kí amọ́wo àánú ọlọ́run yóò wá sí náà abú lórí ilẹ̀ kọ́nà ṣàlọ́ wa ìgbà tọ́lọ́ ti fún lágbára àrẹ̀gbìyànjú ọlọ́run àlìyìn ọlọ́run ti dé náà fàbọn nǹkan ẹ̀fà wò tí ṣe àwọn bẹ̀rù bí i ṣe kẹ̀lífà ló ti báyìí ọlọ́run ló ń lọ fàbọn nǹkan at the same time náà kẹ́lẹ́nu àgbé sáyà yìí kó mọ́ ti ní kankan rárá ìṣẹ́ tó wà lẹ́sẹ̀ sí ẹ̀ kó mọ́ ti ní ẹ̀pẹ́ yẹ kò tiẹ̀ ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni pé a máa ń tú àwọn èèyàn ní mọ́ra wọn ànábi ní mọ́ni pàtó àmì kú ìbá ẹni tó bá ti ní bá àtàtà àbá tó bá ìfọ́n ní kíní ẹni pé tó bá ti ní kápá pàdé ẹ̀sẹ̀ sọ́gbà tó lé kéde ṣe yà tó àti ìjà tá a ti tún máa ń wà ní ẹlòmínísà ti tó ẹni kápá ẹlòmínísà ti tù ó ti jẹ́ mú onígbà tí ó bá kó sí ọdún ti sọ́dún tó wá èèyàn sí níbà èèyàn sí níbà ẹni náà wò fún mi ni ẹni ẹlòmíyàrá kan ní ìbẹ̀rẹ̀ ní ọ̀bẹ̀rẹ̀ bí i tọ́nà bá gbọ́ láì dẹ́wọ́ dáa kọ̀ sí ara rẹ̀ ní òtí dé lóyìn tààrà ẹ̀ ọ ti ti rí díẹ̀ díẹ̀ owó tó ti rí ọtí rí díẹ̀ díẹ̀ ọ̀rọ̀ ọ̀nà dátà ọ̀dẹ́ gbogbo ẹ̀ ọmọ kọ́ gé wálẹ̀ díẹ̀ ní ọ́fíìsì ọ́fíìsì ọlọ́run kò tí ì tó wá wọ ẹgbẹ́ tó ti fẹ̀ náà káwà ní ọ̀tún wẹ́sì kọ́mọ̀dé ọlọ́run ó wọ́ ihe wà ní ẹ̀tọ́ áfíkẹ́ lẹ́gbẹ̀rẹ̀ láyé tí ó rẹ̀ nìka ìwọ́n tó wá sí lágbára nìka tọ̀ ọ máa kún rẹ̀ ń ọ rẹ̀ ẹgbẹ́ ọ̀tí lágbára ojú rẹ̀ sí ògbé nìkan ojú ògbé nìkan lọ́nà omi olóde lọ́nà ogun ọ̀tá ọ̀tá gẹ́gẹ́ mọ́ wàlì ẹ̀sáàtì ó gbọ́dọ̀ fúnra rẹ̀ dànù àlẹ́dínà láyé mi ló nẹ̀ nìka àwọn sẹ́yìn tí lágbára هذا حكم العاجز عن النكاح إليه إذا جاءت إلى النكاح أمره الله أن يتعاطف أن يكف عن المحرم ni pé ọlọ́run pa láti kókóra ẹja mú ẹja mú ìṣẹ́ rẹ̀ wọ̀nyẹ́ fẹ́lá ìpára lẹ́nu ìpẹ̀kúfọ̀ àlè ìdí òwò àmọ́ sọ níbi èrò ẹnu àmọ́ ṣe ní sọ́rọ̀ fìdáwá ìkọ́lìbì bìlàkárì lẹ́tì sákúrú bì ìkọ́ ìfì ìkẹ́tẹ́lì ló máa rògbò obìnrin inú rẹ̀ kó wà nǹkan ṣe ọlọ́tì àkárì mọ́tò ti láwà ọjọ́ kó gbogbo obìnrin lọ́wọ́ nínú bàbá obìnrin yẹn ẹnu kẹta pàdé nítorí kẹ́ ويفعل أيضا ثم أعطي كما قال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب أيها الدور من استطاع منكم الباء أنتم أعطيني باء ìkápá lè fẹ́yàwó ìfàlẹ̀ àfẹ́fẹ́ wọ́jì kọ́lẹ́gbẹ́ni ìfẹ́yàwó solution rẹ̀ ní solution kejì àwọn ẹlẹ́wọ̀n ẹ̀kẹ́ sí fún àtẹ́nà bá lágbára fàálẹ́ ìdìtàn kọ́mọ́lẹ́gbẹ́ni kọ́mọ́lẹ́gbẹ́ni fàyínà oláwò ìjà torí fáyọ̀ máa ń sì ìjà ó máa ń sọ́yàn bí i ó máa ń kóyàn dànù nǹkan ọ̀yà ni àsọ́wọ́mù jónẹ̀tù jónẹ̀ ilé ìwọ̀n ló ìjà burú kó ló láwẹ̀ so etí àyà yìí sọ iná làdí kìíní ẹ̀dẹ́gẹ́ni tó tó wá sálàyé wọn ẹgbẹ́ ọ̀dìnà tó lè gbé àgbé tó lè kọ́rẹ́ pé àlẹ́dùn láyé tí lóyún nìkan àti ìwọ̀n lágbára pé wá dáadáa pẹ̀lú pé kòlóbi inú bẹ́ẹ̀ fẹ́kọ́ ó ní wọ́n jàre láyé kìdì ìrú náà láti kò lé kíni kò ní kápá ọmọ tó wá jẹ̀dá àtọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ fẹ́ ọlẹ́ tí rẹ̀ tó bẹ́ẹ̀ fẹ́ o òkú ọ̀lẹ́ kíni ò ní kápá ayọ̀ra ìmọ̀ ẹ̀dì fákìrì yìí bóyá kò ní àwọn fákìrì ọ̀dùyá ìwọ̀ àti káwọn bí náà máa fún ẹ̀yí ọ̀rọ̀ nìka ọdún tó máa rẹ̀ wò tọ́ níbi ọ̀rọ̀ nìka náà àfẹ́yàwó wọ́n tó máa ra oúnjẹ tí ilé kan kòtò bí mi lè dèkà ẹgbẹ́ nìyí mo lè mo gbọ́ ẹ láti dé wọ́n tó wá máa ń ra tẹ́tí fámìlì rẹ̀ nínú ojúṣe ìbálẹ̀ máa ń fi ìlọ́wọ́ fún mi máa tọ̀ àwọn mùsùlùmí tí ẹ̀ máa tẹ̀sí kan tó mi mo ti fọ́ bí ọ̀rọ̀ ìlà ìgbà ojú kò nígbà tọ́bí bá ní sábà àti ẹ̀yìn rẹ̀ tẹ́ lọ àti kọ́ mọ́ wọn kòkò ló bàbá jẹ́ mi yọnyá yóò mọ́ ní ọkùnrin náà rẹ̀ òkè ó bá lówó ọmọ náà tẹ̀tọ́ wá lówó àwọn ọmọ tó ń fòbí lówó tó ti tẹ́kọ̀ọ́ tẹ́ àtẹ́ẹ̀dì tó wó ló kù ó tó kọ́ mọ́ ẹgbẹ́ lọ́dún wọn pé ọkùnrin ti báyìí ọkùnrin ti báyìí wọ́n tún máa tọ́ lọ lẹ́nu kò ní ẹ́ńdì ẹlẹ́mọ́jọ́ owó ló gbà ẹlẹ́wọ́n lè fọ́nà náà kú kọ́nà lọ sí tẹ́ẹ̀ ń dájú ẹ̀yẹ́ gbogbo ọmọ pé wọ́n mọ̀ gbà mọ̀ náà gbọ́mọ̀ sí wáàzù ọ̀tún tọ́ lẹ́nu tó bá yẹ tó kó ní òbí lè máa dánwò bọ́mọ̀ rẹ̀ lọ kódà bí ẹ kó ti dàgbà tó bẹ̀rẹ̀ lájú wú. tó wọ́n pẹ́ ọmọ tí ò bá lágbára ní tó bẹ̀rẹ̀ bá àwọn bẹ̀rẹ̀ náà ní ẹ̀hẹ́n àwọn ìmùsùlẹ̀ ìmí tẹ̀sílẹ̀ ìjì wọ́n nígbà rí bẹ̀bẹ̀ àbí ó ti lága àwọn bi. Na <laughs> ti ti fún lẹ́nu káìpọ́ wọn obìnrin ni òtí lè Abi ẹ̀ lọ́kọ́ àbílẹ̀ ẹgbẹ́ bá fi e ẹ̀ tó bá lọ àbí òfin tó bá fi lọ́kọ́ lókè ara wọ́n ní kó wá máa kóra rẹ̀ ń jànú kama kóra ń jànú hátà yìí ní àwọn ọlọ́wọ́ ìfàdé tọ́nà ti sàánú àwọn náà tí ó náà lọ́rọ̀ tẹ́fìdì ṣe nìka wọ̀lẹ̀sẹ̀ yẹ̀sẹ̀kún náà ti sábà mímọ̀ mọ́lákàkà ẹ̀mọ́ ìlọ́kùn ẹrú tó bá lọ bọ́kọ ọlọ́ni àwọn ẹrú ní yẹ̀bùtẹ̀gúnlẹ̀ kìtàbà tó fẹ́ kẹ́ kọ̀wé láwọn lọ́wọ́ mímọ́ mọ́lákàtà ẹ̀mọ́ ẹ̀nàkan àwọn ẹrú tó máa bá mẹ́rin bó ní ìrìn ẹ̀kọ̀wé olùfẹ́ ẹ̀dọ́kùn ẹ̀sílẹ̀ ìmúlẹ̀ kejì ẹ̀dọ́wọ́ ló àbí kí ní tó bọ́ mọ́ lẹ́gbà fún mi ọ̀gá síbi àwọn tó gbogbo ẹ̀rọ ẹ̀ dídí kàkàtà wọn wá ń bẹ gbogbo yẹn kódà tó gbà nípa ọdún kódà kò ẹgbẹ́ ìgbọmọlúwàbí ìwé ìlú yọmọ láìpọ́jẹ́ ẹni tó lọ bá tó sàkà tó tẹ́ta lè mú lówó sàkà lè rú alẹ́dàpọ̀ báyìí báyìí ẹ́ tí wọ́n mú yẹn pé ọlọ́run wọn sọ fáwọn ọ̀gá fífà kàṣẹ̀ bóòrò kílẹ̀ lè rábọ̀ àṣẹ amúrù amúrù ìkẹ́ fi wájúbì náà wájúbì kọ́ afẹ́jì ọ̀nà ní àwùjọ ọba rẹ̀ sánú ẹgbẹ́ rúbẹ̀ pàtàkì búhù ẹ̀yìn ẹ̀kọ́ fún fàkàtìlú pàápàá jùlọ ní àlèmtò fi ní kọ̀ìrọ̀ tẹ́gbọ́n òfin bá túnlẹ̀ onótún jẹ́ ìyẹmọ̀lú àbíláwùjọ oníṣe fẹ́yà oníṣe fámílì yóò jẹ ọmọlú àbí pàápàá jùlọ ẹgbà rí pé ẹ oníṣe ìlú rí bọ̀dì ẹrú tẹ́lẹ̀ pé pé bó ṣe jẹ́ ẹrú pé pé kí é sọmọ tẹ́ òkè sọmọ ọ̀dọ́ ẹrú tí ò ní kẹkẹ ń tẹ́ bá tu ọ̀gá rẹ̀ rẹ̀ tó yẹ kó òbílẹ̀ jẹ́ ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá túnlẹ̀ fẹ́ tó lè lọ di bá ń dìtì kódà kó gbé wa àtú ẹlẹ̀ ìwọ́n tó ọ̀dọ́ ẹrú tó ní kẹ̀kẹ́ tó ọ̀dọ́ owó ní tó ń balẹ̀ jẹ́ báyìí ẹ má lọ tó ẹlẹ̀. ilé ìbá lè jẹ́ o ọ̀dọ́ náà ní ìdá àlẹ́ tó sí ìbùkẹ́ yẹn ẹ̀dẹ́ wà lára àdáwà lára wọn. alùpùpù tó bá fẹ́ ro rẹ̀ pé tó bá fẹ́ ro rẹ̀ pé báwọn lágbègbè tí èèyàn wá kú nínú fámìlì àti ìgbéyàwó ẹlẹ́kìlọ́ ẹnìkan tó lè jogún tó sì fẹ́ sanwó rẹ̀ pé àfáfà máa lọ́gbọ̀tí tó lé kí náà ìgbà tẹ́ sí ìsanwó rẹ̀ pé kò kírì tán kódà kókó wá mẹ́lú ẹrú rẹ̀ dé kíní ẹrú rẹ̀ dé jẹ́ gbogbo nǹkan tó jẹ́ rẹ̀ tó wà lẹ́nu wọn náà ti bá pé ẹni rí ni wọn ẹni rí ẹtù wọn lẹ ọ̀gá ọlọ́run bá bọ̀ wà á tún mi mọ́ ní láàjẹ́ àtàkùn ìyẹn pé nínú tọ́lọ̀ ń fún ní lówó ẹfún náà ibi láti pé àbẹ́lọ̀ ló lówó lè mọ́ ní láyé alẹ́ bí àbá àkùrọ̀ tó bá ti lówó mọ̀ pé ọlọ́run ló ní òru ìwọ̀n ní àwọn ìfọ́nà tí ò ní ìyẹ́ tó kún fi záríká àmúrò sẹ̀yẹ́ nìyí amẹ́ríkà àtàbàbọ̀ wọ́n nínú àti ẹnu owó tọ́lọ̀ fún wọn ní ọ̀gá rẹ̀ náà mẹ́ àyùwé sí àwọn oníkì tàbátì àyùwé ọmọ yìí máa ń wà lọ nínú 50 million 55 million lè mẹ́ kí ló náà ṣe fún yẹn ó fún nínú tọ́lọ̀ fún yẹn ó tún bá rí bíi ìlú bẹ́ẹ̀ wà á bọ̀rọ̀ mẹ́fà mi máa òun lẹ́sìn àwa bá wa jẹ pé àwa lọ bá wọn kọ tààtù mi máa ní láì alẹ́bí àtàkùn ilé ẹ̀kún wọn ní tọ́lọ̀ fún yẹn àti ó bẹ́ ọ̀gá wípé bá mẹ́rin ولهذا جعل الله للمكاتبين قسم nínú zaka kí wọ́n fẹ́ tún lẹ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ fi ètò ìyí ó sì jọ ní ìpapọ̀ mọ̀kún nínú owó ọlọ́run àkámọ́ anẹ̀lẹ̀mọ́rù là bẹ́ẹ̀ ló fẹ́ káwọ̀ kọ́ lọ́wọ́ lówó wàyí ní mọ̀gẹ́dì bí àìdí fún àfíyàtà nínú láì láti nítorí wà lọ́wọ́ pẹ̀lú ọ̀pẹ̀ lọ lóhun ọlọ́pẹ̀ fi sọ gẹ́gẹ́ ọlọ́run gẹ́gẹ́ lórí owó ọlọ́run fi á fi ká máa kọ̀ǹtọ́ ẹ̀mí wà á fi kún nínú ọjà aláàfin mùsàkìlà sí ìyàfù ọlọ́ni ẹ̀ máa fún nínú tọ́lọ̀ ìfẹ́ yìí tó ìmùsàkìlà kò látara kàlífà tí kàn máa kọ́ pẹ̀lú nínú afẹ́fà sí ìyàtọ̀ olóbi àbí bí kọ́nù ẹ̀ sọ ìnáwó òtútù láàárín ìdíńdí ní ìmọ̀ mi ló fún mi nínú ọ̀nà ti gbà ó yẹ ọ̀rọ̀ rẹ̀ náà wàlá ó sì ní fàtàyà ti kó alàgbèdà ẹjọ́ tó lọ kájọ ní ẹgbẹ́ mi ìdájọ́ bíi tó rí ìdájọ́ pọ̀ ní sọ́ra ìkéré máa ń sọ ó sì lè pẹ̀lú ọ̀rọ̀ àwùjọ láti pé ìfá àwùjọ ṣe kùrà ní ààyè àwọn aláṣẹ òun ẹgbẹ́ tó àwọn ìfá náà ètò wọn àfá ṣé lórí ilé gbogbo tó bá wá láwùjọ gbà mí tí wọ́n láti bá gbé tí wọ́n yẹ kí wọ́n yẹ káwọn àfá gidi káwọn kẹ́nìkan kọ́ tíra àti tó ṣe wá sí pé ó dé òṣèlú ìjọba bá kẹ́nìkìní wọ́n tẹ̀tọ́ pẹ́tẹ̀ ẹlòmí tó kó sí wà nílé ilé ìdí pé lẹ́sìn nìyẹn o àwọn èèyàn bú lẹ́nu àbí wọ́n sì ní èso máa pa yẹn rẹ̀ ẹ̀ta yóò ṣe tó àta yẹn ẹ̀sìn mẹ́ta aláwọ̀ pọ̀ wọ́n tó pé lẹ́sìn bóyá tó wà lẹ́yìn sàlàyé fún bíẹ̀ lè làǹgà ní kẹ́kẹ́ máa ń sọ mọ́ gbogbo tì wọ́n nínú ìdíkú máa lọ Ibn Abbas lọ́gbà gbogbo tó gbára lé Ibn Ibn Abbas kọ́ dọ́dọ̀ wọn pé ẹmọ̀ kébi tí mo ti wá lára wọn sàádé ànẹ́bì mo mọ̀ pé kẹ̀kẹ́ nu yóò tún mú wọn kẹ̀kẹ́ nu yóò tún mú wọn òkè ẹja lù kò tún ṣẹlẹ̀ gbogbo ẹ̀rí ilẹ̀ fẹ́ fẹ́ káríwọ́ ìbí àbá ti máa fún ẹlẹ́rìí ẹyọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lójú ẹsẹ̀ ẹ̀kan ní four thousand ẹ̀kan ní two thousand lójú ẹsẹ̀ níbi òkú tí òkú ẹ̀ lọ́jọ́ ìṣẹ́ kíni wọ́n ti jákò láti àà ìtàgbéra ní ìtọ́. so ìtí ẹ̀dẹ̀ tí ń tọ́jú àwùjọ pọ̀ gan iná iná ní kò lórí àwọn afẹ́ ìgbìdì kò lórí dáa ẹni tó ẹ̀kan lò gẹ́ bí irinṣẹ́ láti táwọn òṣèlú ìwé òfin alukur'an òfin tó wá gbé mẹ́rin òfin tí wọ́n sọ pé rí atuntun gbéyẹ̀wò àbí òfin yẹn abẹ́ tuntun gbéyẹ̀wò kò síṣẹ́ ní kò sí fóònù pé ó wá tún fi ìlú yẹn fúráyìn ẹgbẹ́ orílẹ̀ nàìjíríà pẹ̀lú ọdún nàìjíríà kan sí ẹgbẹ́ àgbáyé ẹ̀dẹ́kùn òfin sálò èyí fún nẹ́tífẹ́ẹ́lì tí ò ní sáwùn yẹn kò sí pẹ̀lú ọdún ìyàwó lè tó ìyẹn náà wá sí àgbé ìwé láti kẹ́kọ̀ọ́ rẹ̀ kánú gbọdọ̀ tó ń bọ̀ tó ń bí káàtì máa lò fún ilé ẹ̀fọn ara wa bábá ní káàlù fi kura náà nínú oṣù gbọ́yé wọn ìṣẹ̀rí àmì ìṣẹ̀rí àmì ibi tó máa kọ́kọ́ máa ń lò níjọba ṣẹ̀rí àbẹ̀ látọ̀dọ̀ lọ́dọọdẹ. nǹkan bí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lọ́rọ̀ rẹ̀ fún ọ tó bá oní hmm? ọdún nílẹ̀ àtàwọn àyè yìí èyí rẹ̀ ibi àgbà ibi tí ẹ̀rọ wà lẹ́gbẹ̀ẹ́ lọ sí tuntun ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ọlọ́dọọdọ wa ló pọ̀jù àbíkọ́ sí padà rẹ̀ nígbà mi tọ́ sí gbogbo ọgbọ́n náà lọ́mọ sí àbí òfin ayé nìkan tó ta ko nǹkan bíi táwọn yẹn tó bófin ọlọ́run táwọn yẹn jáwọ́ bẹ̀ nǹkan kálukú aláṣọ́nà àti ìfọ́nà وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين

àtẹ̀lé ìlàwó tàwa sí ní ọjọ́ àtẹ̀lé